maslahata arbabil amwal islam ṣe àkíyèsí àti àmójútó kí ni tí ó jẹ́ àǹfààní fáwọn ẹni tó lówó torí rẹ̀ kò pé gbogbo dúkìá yín náà ni kẹ́ kẹ́ pín sí mélòó kan kẹ́ pín sí méjì kẹ́ kó dajì fáwọn kan rárá islam sọ pé dùgbà tẹ́ bá tó ní tó yẹ báyìí kẹ́ tó yọ zaka ó wà àǹfààní tiyín náà torí ẹ̀ kò sọ pé gbogbo owó tẹ́ bá ti ní náà lẹ́ẹ̀mọ́ yọ zaka nínú ẹ̀ wa maslahatul masakin ó sì tún wo kí ni tí ọjà àǹfààní fáwọn aláìní ìpè ẹgbọ́dọ̀ fáwọn náà lẹ́tọ̀ọ́ wọn ẹ yàn wọ́n jẹ fún wọn wọn iye tọ́lọ́ bá ní kọ́ yọ lọ gbọ́dọ̀ yọ ọ dín nǹkan kan kù níbẹ̀ jẹ́ àǹfààní àwọn aláìní torí ẹni sọ wá pé èèyàn bá ń sin nǹkan ọ̀sìn téèyàn wá wọ́n dá a pin tẹ́gbẹ́ ọ̀kan wọn wọ́n lè rà ní three hundred thousand ó sún láwọn àgbò kan tó ṣe pé tọ́ àwọn lẹ wọ́n lẹ dọ́ba wọn ò lè rà kọ̀ọ̀kan wọn ju seven seven hundred naira lọ so àwọn á fẹ́ yọ zaka á sì láwọn àgùntàn kan tó ṣe pé àwọn wọn àwọn jù wọn ò dínwó jù wọn àwọn jù wọn ò dínwó jù àwọn tí wọn ẹyọ kọ̀ọ̀kan wọn ò ju ten thousand fifteen thousand lọ ṣe é rántí pé a ní nínú àwọn àgùntàn yìí èyí tí wọ́n pe ọ̀kan rẹ̀ níbi three hundred thousand naira ọ̀kan sì jẹ́ seven hundred naira a ní mú ní three hundred yẹn three hundred thousand nítorí tá a bá mú a kò nira bá ẹni tó ní dúkìá yìí a sì ní mú ní seven hundred torí tá a kò nira bá mú a yàn àwọn aláìní tí wọ́n gba zakat a yàn wọ́n jẹ èyí tó wà láàrin láàmù irú àwọn ẹlẹgbẹ̀rún mẹ́wàá ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún kò sí ìnira ń bẹ fún olówó kò sì sí ìyànjẹ ń bẹ fún tálákà tí ó gba zakat lọ́wọ́ so náà lànà bí sallallahu alaihi ló ti ń sọ fún Mu'adh nínú àdìsí tá a ka abala kanu rẹ̀ ṣáájú yẹn pé ihe iyyaka jù nínú dúkìá wọn nígbà tó bá mú zakat. mẹ́jọ ajá pé ètò lówó lórí ju gegege iná ọmọ amúnizakia tó fi máa kó bá dúkìá wọn tó fi máa jẹ́ ìnira fún wa wa iyyaka wa karaima amwalihim torí ẹ̀ islam ó wo kí ni ọjà àǹfààní fún olówó tó yọ zakat ó sì wo kí ni ọjà àǹfààní fún miskin tí wọ́n fẹ́ gba zakat fún ọlọ́run bá wá sí zakat ní tuhratan lil mali wa ohun tó máa ń fọ dúkìá máa ó sì máa ń fún ẹni tó ní dúkìá mọ́ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ zẹ̀kẹ́ àfọ̀mọ́ni ó máa ń túmọ̀ sí àfọ̀mọ́ àti ànàmọ́ ìdàgbàsókè ẹni tó bá ń yọ zaka ẹni tó ń yọ zaka dúkìá sí torí bá وقيد النعمة بها على الأغنياء ọlọ́wọ́n bá sì so ṣíṣẹ́kù dẹ̀ra sára dúkìá àwọn olówó ó sọ̀rọ̀ sára kí wọ́n máa yọ zaka ìdẹ̀ra tí ń bẹ fún níní ìdẹ̀ra níní yọ́ọ́ máa bẹ pẹ̀lú rẹ lópin ìgbà tí wọ́n bá ń yọ zakatu dúkìá rẹ̀ فما زالت النعمة بالمال على من أدى زكاته ìdẹ̀ra ni yẹ bẹ lára dúkìá rẹ o ìdẹ̀ra máa bẹ lára dúkìá rẹ tó máa ń yọ zaka ìdẹ̀ra wa ní yẹra kó lára dúkìá rẹ lópin ìgbà tó máa ń yọ zaka rẹ ó túmọ̀ sí pé tó ìbá yọ zaka rẹ ńkọ́ ìdẹ̀ra kó lára rẹ ọkàn jẹ́mi gáàdì lásán ọdẹ tí ń sọ́wọ́ bastard tó ẹ pé wọn ni wọn máa darí rẹ wọn ò ní ní àǹfààní kankan lára rẹ. torí bówó ṣe rí nù ọ̀la ẹnikẹ́ni tó bá lówó tó máa ń lé ná owó yẹn yọ jẹ́dẹ̀ra fún yàtọ̀ sẹ́ni tó lówó tí lè owó yẹn yọ jẹ́ ọ̀gá lé lórí ọ̀pọ̀lọpọ̀ tá a sì mọ̀ tó lówó lónìí á rí tiwọn òun ló ń darí wọn ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ lówó lónìí owó wọn ló ń darí o bá ń darí èèyàn èèyàn máa jẹ́ mi gáàdì ni ọ̀dẹ tí ń sọ́lé owó tí ń sọ́wó ọjọ́ ìbò ṣe jẹ́ mẹ́yẹn. ẹni tó bá ń zaka ọlọ́wọ́n máa sọ fún yóò sì jẹ́ tara zaka tuntun yọ ti àwọn aburú sí ọlọ́wọ́n yóò fi zaka tuntun yọ yóò fi máa dáàbò bò níbi zakat ni ó jẹ́ ọdẹ tí wọ́n máa sọ tí ó sì jẹ́ odi tí ó di níbi gbogbo aburú so zakat nínú ẹ̀sìn Islam nínú oríṣi owó mẹ́rin láti máa ń yọ o kìí ṣe gbogbo owó tí èèyàn bá nílé yẹn ti máa yọ zakat àwọn owó tí wọ́n ti máa yọ zakat ọjọ́ oríṣi mélòó oríṣi mẹ́rin wọ́n nítorí pé hiya aktharul amwali dawaranan bayna nas àwọn oríṣi mẹ́rin owó yẹn àwọn oríṣi mẹ́rin nínú owó yìí àwọn lówó tó jẹ́ pé wọ́n máa lọ lílọ bíbọ̀ wọn pọ̀ jù láàrin àwọn èèyàn àwọn lówó tó ṣe pé lílọ bíbọ̀ wọn ọ̀pọ̀ jù láàrin àwọn èèyàn inú rẹ̀ láti máa ń yọ azakia alákọ̀ọ́kọ́ òun náà ni azaru'u wa thimar azuru'u wa thimar. Az àwọn nǹkan ọ̀gbìn àtàwọn nǹkan èso tó jẹ́ oúnjẹ bá a sì máa túmọ̀ rẹ̀ nù o àwọn nǹkan ọ̀gbìn àtàwọn nǹkan èso tọ́jú oúnjẹ tọ́jú oúnjẹ yẹn ó ń padà sídìí èso nìkan yàtọ̀ sí nǹkan ọ̀gbìn torí nǹkan ọ̀gbìn ò lè jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ náà àfi kó jẹ́ oúnjẹ ṣùgbọ́n òun náà ní májẹ̀mú májẹ̀mú tí nǹkan ọ̀gbìn ní ó yàtọ̀ láàrin fíkìú kan sí madhabu mi nǹkan ọ̀gbìn yẹn ó ní májẹ̀mú májẹ̀mú rẹ̀ yàtọ̀ láti madhabu kan sí madhabu mi lọ́dọ̀ àmàlìkíyà wọ́n ní nǹkan ọ̀gbìn eléyìí tá a máa yọ zaka nínú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ muqatatan mudakhara ó gbọ́dọ̀ jẹ́ ní táwọn èèyàn máa jẹ ló ń jẹ wọ́n máa jẹ lóúnjẹ tó yẹ kí wọ́n tẹ̀ bàtì wọ́n jókòó tí wọ́n máa jẹ ojoojúmọ́ wọn ò sì ní kú ó sì ṣe kó pamọ́ fúngbà pípẹ́ tí nǹkan kan ò ní ṣe so eléyìí àwọn fòkànhá ò tún á dúró mbẹ yẹn wọ́n tún á padà sí di oríṣi oúnjẹ tí wọ́n máa yọ zakanu ẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam lórí ẹ̀ wọ́n lé lẹ́yìn láàmú yọ zakanu ẹ̀ pẹ̀lú gbogbo nítorí bá jọ láyè sí lédè kúkúrú ọlọ ntọ́ lọ lábẹ́ eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn oúnjẹ wóró gẹ́gẹ́ bí ìrẹsì gẹ́gẹ́ bí ọkà bàbà bí jéró alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wà lóríṣiríṣi rẹ̀ gbogbo àwọn eléyìí wọ́n wọ inú oúnjẹ tá a máa yọ sí tá a máa ṣe kíni tá a máa yọ zaka nínú ẹ̀ à ń pè wọ́n ní kíni èrògbìn à ń wa isu iṣu ọ̀wọ́ bẹ́ẹ̀ o potato ọ̀wọ́ bẹ́ẹ̀ o ẹ̀gẹ́ ọ̀wọ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹni tí ń gbìn rèké à ń bọ̀ wá bẹ́ẹ̀ o so gbogbo àwọn eléyìí wọn ò bẹ́ẹ̀ èlùbọ́ ọ̀wọ́ bẹ́ẹ̀ gàrí ò sì wọ́ bẹ́ẹ̀ pẹ̀lú kò sí dáàsì láǹfún ń bì so àwọn nǹkan tí wọ́n ń yọ zaka nínú rẹ̀ ní í ṣe pẹ̀lú kọ́jọ́ ń wóró a sì ti mú àwọn àpèjúwe rẹ̀ wá. Asemar àtàwọn èso tọ́jú oúnjẹ èso pọ̀ lọ́jà ń tirẹrẹ láyé yìí ṣùgbọ́n zakat kò wọ́nú gbogbo wọn bí wọ́n ti ṣe pọ̀ yẹn àyàfi késo ọjẹ́ oúnjẹ èso tó sì jọ ń jẹ ọjọ́ oríṣi méjì òun náà ni dàbínù àti inab dàbínù àti kíni inab oríṣi mélòó nù orísun méje àwọn eléyìí àwọn jọ ń jẹ tọ dẹbìnù èso ni ṣùgbọ́n oúnjẹ ni mo rò pé ẹ̀yin náà rántí abẹ́ gbọ́ rí hadith yàrá wa Aisha radiyallahu anha a máa sọ̀sù méjì nílẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam tó ṣe pé a kì dáná à ń bọ̀sibọ̀si ipá gbóúnjẹ kankan náà fóṣù méjì kí lè máa jẹ la yakunu indana illa al-aswadan kìí sì kankan lọ́dọ̀ wa bí ìbá ṣe àwọn méjì kí ló àwọn méjì náà at-tamru wal-laban dàbínù àti wàrà dàbínù àti milk fóṣù méjì tó ń jẹ tiwọn nù so ló fi jẹ́ pé lọ́dọ̀ lárúbáwá oúnjẹ ni dàbínù so ó sì yẹ kó jóúnjẹ lọ́dọ̀ gbogbo yẹn náà a sì ti mà ìpè dẹ́bínú ìpápánu lẹ́yìn kàkún torí tó ń jẹ ọba tí ìkún àdému kó kún bàṣíà ẹ̀yin ò ní yóò ti yín gbàkádù lọ́pọ̀lọpọ̀ so ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n àwọn tí mọ̀ yín pé kìí ṣe ká jẹun ká jẹ àrùn ajẹrankùn ìní túmọ̀ sí pa jẹun jẹ̀mọ́ ìní a jẹ tá a fi gbẹ́mìí ró ni wọ́n ń pè lóúnjẹ ẹ sì mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó sì wá lójú kòkòrò ká máa ní dàbínù lé ó ní baytun la tamra fi jiya'un ahlu gbogbo létí ò bá ti sí dàbínù ń bẹ arébíjẹ làwọn ará abẹ ebi ń dà yín láàmú pé tẹ̀ bá ti ní dàbínù lé torí ọlọ́run mẹ́jẹ dẹ́bí inú ọmọ kọ́mọ wọn wà ń lè wa o nínú oúnjẹ lọ́wà bẹ́ẹ̀ náà ni inab ẹ̀yin náà sì máa inab ìyẹn grape nígbà tó bá wà ń tutù wọ́n ń pè ní inab tó bá di pọ́ gbẹ tán wọ́n ń pè ní zebib wọ́n ń pè ní zebib tamuru ngan ó ti gbẹ inú wọn sì ń pè ní tamuru ní dẹ̀bí inú yẹn kótó gbẹ orúkọ rẹ̀ máa ń jẹ́ kínni rútọb orúkọ rẹ̀ ń jẹ́ rútọb tó bá alẹ́ fọ̀rọ̀ so dẹ́bínú nìyẹn so dẹ́bínú èdè haúsá ni dẹ́bínú èdè haúsá ni ìgbà tí àwọn yorùbá fẹ́ pè é gbọ́dọ̀ ń pè náà dáhùn ẹ ẹni làbínú wàláì kọjọra wọn torí pé èdè tá ti mú alẹ́ gbè dẹ́bínù dẹ́bínù dẹ́bínù ẹnìkan á ah, dẹ́bínù báwo èsè <laughs> dẹ́bínù dẹ́bínù dẹ́bínù sókò tí ń jẹnu torí èdè haúsá ló ti wá tọ ẹnìkan sì kó àwọn ọ̀fẹ́ kéde haúsá wọnú yorùbá sẹ́nu pé ń tẹ́ parẹ́ pọ̀ sáhọ́lẹ́lẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí haúsá náà ni tó náà bá lóun ọ̀fẹ́ kéde Yorùbá wọnú Haúsá nítorí náà parẹ́ pọ̀ nítorí náà parẹ́ pọ̀ torí pé Haúsá náà sọ pé tẹ́ńtẹ́ńdà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sọ Haúsá ni wọn kẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu àwọn náà kẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sọ pé tọ Haúsá náà sọ pé yẹn ń kwana kwana ikú àwọn panápaná yẹn ń kwana kwana Yorùbá nìyẹn náà. ẹ àwọn sọ pé ọ̀lẹ̀ haúsá náà pé àlèlè so gbogbo eléyìí ò náà mú so nítorí di eléyìí báyìí èyí sọ pé hàn èròǹgbà tó jẹ́dẹ́ kọ́ máa náà ọ̀dà táwùsá náà tó yorùbá kọ́ lọ wọ́n sì wàhálà pọ̀ nǹkan mi wọ́n rẹ̀ wọ́n ní rí so ẹ wo bá so nítorí di eléyìí nù ẹ ọkọ fẹ sọ débi ìlú náà èso mọkà kò burú èso jídà ńkọ tọ ilé ìjẹba àwọn àwọn ilé yìí jẹ èso méjì tọjú oúnjẹ èso ni wọn wọn jẹ oúnjẹ sẹmi kó lọ́dọ̀ tiwa náà àìmọye èso lọ́lọ́run ṣe fún wa gẹ́gẹ́ bíi máńgò ṣùgbọ́n kì í èso oúnjẹ jẹmọ ọba ní máńgò ló kó mọ lọ́wọ́ máa jẹ à àfikọ́ lọ́wọ́ la ọ torí ó ti máa dùn títí tó bá dìgbẹ́ báyìí ọlọ́run ni ó ṣàánú ẹ̀ ó sì ní ẹjọ́ tó jẹ́ dà tí ó fi sú ọ kọ́dọ̀ orígi mọ́ngò tulẹ̀ hẹ́n so àbí kaṣú yẹn lọ́mọ akójẹ pé kíni kí lọ́sọ̀nù tọ́wọ́ tọ́wọ́ pé bẹ́ẹ̀ ń lọ́wọ́ so mo rò pé yé wa kálukú pẹ̀lú irú èso tọ́lọ̀ ń dá sílùú wọn àmọ́ tiwa ayé èso jẹ èso ìpápátì kan ní kọ̀ọ̀kan fi panu kò sì sá àbọ̀sàn ọ̀sàn lè yàn àjòkó tí lọ́wọ́ aṣọ tó ń jẹ pé kíni àbóròǹbó so eléyìí jẹba àwọn so eléyìí jẹ́ oríṣi àkọ́kọ́ nínú tí wọ́n ń yọ zakat nínú ẹ̀ ìrèké ńkọ́ ìrèké lèèyàn ń gbìn ṣé wọ́n yọ zakat mẹ́ rárá o wọ́n ní yọ zakat mẹ́ tomato wọ́n ní yọ zakat ẹ̀fọ́ ewédú wọ́n ní yọ zakat mẹ́ sẹ́ni gbogbo ẹ̀ owó ni àbí èso owó kò túmọ̀ sí pé ah, mo yà á gbọ́n iṣu lèmi ń gbìn èmi yà á gbọ́n tomato ni kò sí zakat áà o kò túmọ̀ sí bẹ́ẹ̀ o sórí pé ntí sẹ́rí à ń sọ fún ọ ní ìsinmi pé kí là á máa mú zaka nínú tiẹ̀ gangan àwọn nǹkan tá à ń fi ṣàpèjúwe ìwọ̀n mú zaka nù tiwọn gangan ṣùgbọ́n tó o bá tà owó rẹ̀ ó yọ zaka nínú ẹ̀ bó sì ṣe máa yọ zaka tiẹ̀ ń túnbọ̀ yàtọ̀ sí mẹ́nìkan ṣe ṣe kan tó kọ̀wé kan ó wá fi lẹ́ẹ̀ náà náà mọ́ṣáláṣí lọ wọ́n á ní àwọn ẹni tí ń sọ pé kò sí zaka lára su àwọn ẹni tí ń sọ pé kò sí zaka lára ẹ̀gẹ́ ó dájú pé wọn ò mọ fíkìú àwọn kéwú lọ́dọ̀ àwọn bàbá tẹ́lẹ̀ àwọn bàbá tó mọ ògidì kéwú àwọn bàbá yìí wọ́n á fi yá wọn pé mélòó láàmú ẹyọ nínú su tí su bá tọwọ́ mélòó ọwọ́ akọ wọn bá tẹ ọlẹ́mọ mọ́sálásí gbogbo lọ. kẹ́ ẹ wo fìtínà ń bẹ̀ o kéèyàn ó sì já láì màkà kó forí pamọ́ sínú ilé ó sàn ju kó tún wá tanná síra rẹ̀ pé ẹ wò mí o subhanallah tó àwa pè wá ti rí léyìí ó ní lọ́dọ̀ àwọn bàbá yìí john ló ti kọ́ ìwọ gan ọmọ mélòó ni ọ tó fi já àwọn bàbá yìí john irọ́ lásán so nítorí di eléyìí wọ́n yọ zakanu sujama wọ́n sì yọ zaka nínú ẹ̀gẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá tà ẹ fowó rẹ̀ kún owó tẹ́ ẹ ní zaka kí láwa yọ fún zakọ ọjà tá ń tà zakọ ọjà tí à ń tà bẹ́ẹ̀ náà ni ẹni tó nígi mángò lọ́jà ń tirẹ́rẹ́ òun náà yọ zaka fún ṣùgbọ́n zaka kí ni zakọ ọjà tá ń tà so eléyìí bó ti ṣe jẹ́nu àmọ́ kìí ṣe inú ojúlówó mángò ni ó ti wá yọ zaka. a àánú ọlọ́run ti pọ̀ jù tọ́lọ̀ bá nínú mọ́ngò ló ti yọ zaka mélòó náà a fún ọ àbí òye wa kí lẹ́ẹ̀ ti ṣe nísìnyí tó bá lọ kánjú ọlọ́kánjú àmọ́ngò wọ́n bá ní kẹ́ ẹ wá gbà lọ mú Ghana must go wa ìgbàtọ́ kánjú àbá pọ̀ náà tún nu torí go láti ó tán wọ́n á gbé Ghana must go dé wọ́n á wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìdásí sọ́kàn kí yóò débi kan tó ẹ dákun torí <laughs> so ọlọ́run bá wọ̀ pé mango lọ́yọ̀ ń torí hikima tó wà ń hikima ńlá mango tó mango lè ṣe tí di pé ó tú ara tó bá yẹ fún á dá mi sínú náà máa kódà bí wọ́n tún fóògùn sí pé kọ́mọ́ bàjẹ́ níjẹ́ òní òsè tí bóyá ò ẹ̀ rí ọ yàgbẹ́ inú rí ó dùn so nítorí délé gbogbo eléyìí ọlọ́run ọba wò so àwọn òfin mọ́ àwọn nǹkan tó ṣe é pé kò ní pẹ́ lọ títí eléyìí jẹ́ tàwọn arúgbìn wọ́n máa yọ zakanu torí ẹ̀ ẹ̀yin tẹ́ ń ntọ́da bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni bahimatul an'am àwọn ẹran tó ṣe pé aláìlè sọ̀rọ̀ làwọn tí wọ́n sì sọ pé bahimatul an'am ẹran tí ò lè sọ̀rọ̀ nù ṣẹ̀ríà kí làgbà lérò ràkúnmí màálù àgùtàn ọ̀ndà àgùtàn a and b àwọn àgbò akọ wọn àtabo wọn àwọn ewúrẹ́ akọ àtabo ògúnfe akọ àtabo sí gbogbo wọn wọ bẹ àwọn ni wọn ń pè ní al-an'am bahimatul an'am zakawa nù wọn ẹni tó ń sin ràkúnmí yọ yọ zakaw bàbá onímọ̀ọ́lù yọ yọ zakaw bàbá alágùtàn yọ yọ zakaw bóyá bóyá ó lè padà máa ṣẹlẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá lára àwọn tí ń sin ewúrẹ́ tí wọ́n yọ zaka láwùjọ wa yìí pé kíni zaka lọ̀rọ̀ tiẹ̀ kàn wọ́n ni zaka lọ̀rọ̀ tiẹ̀ kàn alẹ́ nìkan gbọ́ pé fọ́ọ̀tì nìyẹn máa ní tí wọ́n máa fi yọ zaka ó nígbà wo gan tọdún kan bá ti pélé wọn lórí tó bá sì ti ń ku bí oṣù kan tọdún kan ó pè yóò sì dín kan kù pé akérèmọkànlá kò pé o. <laughs> ok ọ̀parọ́ fún yàn so lè dọ́gbọ́n fọlọ́ o lè dọ́gbọ́n fọlọ́ tó ọlọ́run àti dàrún kan sí wọn bíi mẹ́ẹ̀ẹ́dógún akúlẹ̀ kan náà àwọn àti tó ń lè yọ zaka ní ìsìn lọ́la wọ́n yẹ yọ zaka mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn náà lọ́lọ́ ní máa yọ zaka sá ọlọ́run sì bọ́ dínkù tọ́ bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ọ́lù wọ́n máa yọ zaka a sì dúpẹ́ fọlọ́n ọ̀pọ̀ láwùjọ àwọn ẹni tọ́lọ̀ ní kí wọ́n ní màlù bó tilẹ̀ jẹ́ kí wọ́n máa fara wọn pamọ́ bó ṣe dáa náà nù bó ṣe dáa náà nù fún Islam ń fẹ́ wípé kọ́ máa gbọ́ bùkátà rẹ̀ ń bò ń kẹ́lẹ́ kìí gbogbo aṣọ wọn máa sá lóòrùn Islam lọ́kọ́kọ́ kọ́ wa nàti èsè dìndìnrìn lọ́wọ́ àtọ gbogbo màálù sádùúgbò pé ta ló ní wọn á ní náà ní ah láti odidi ẹ eh, oríta lọ́n tó fi dóríta kejì hmm, ọ̀rọ̀ pọ̀ mbẹ́ anabi sallallahu alayhi wa sallam ni istaciinu ala qada'il hawa'ij bil kitman fa inna kulla dhi ni'matin mahsud ẹ máa wá tìlẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run níbi àti gbọ́ àwọn bùkátà yín ní bòńkẹ́lẹ́ o torí gbogbo ẹni tọ́lọ́run bá ṣèdẹ̀ra fún ni wọ́n máa ṣe lára rẹ̀ torí rẹ̀ ọ wà lọ gbogbo arziki jáde ẹ wá wò ó ẹ wá wò ó ah, ọlọ́run fún mi ah, kò burú. bóyá àwọn nǹkan tó kó jáde tó níye lórí o bóyá pàǹtí gan ò ní rí kó wọlé padà o burúkú o tí nǹkan kan bá sì lè yára ju lọ bá jẹ́ torí di eléyìí gbogbo asọkọlọ àwọn sá lóòrùn bí sùrẹ́ bá ta kọ́ da gbogbo àwọn owó yẹn kún òṣìṣẹ́ kún òṣìṣẹ́ so ṣùgbọ́n tẹ bá ní màlúù náà tẹ kó sínú gàá àbí ibi tẹ́ ń kó sí lọ́n rúgá ẹ sáà ti máa kíyèsí sópé táàtì zakati wọ́ọ̀nù láti táàtì above zakati wọ́ ẹ má dọ́gbọ́n o tẹ bá dọ́gbọ́n ọlọ́run mọ ibi títí mú yàn ẹnìkan náà lọ wá rìpọ́ọ̀tù kéèsì ara rẹ̀ ó ní wọ́n ti ń sọ fún un tipẹ́ pé zaka wọnú màálù o òun èèyọ ọlọ́run á di àrùn kan sáwọn màálù yìí ẹ̀ka wọ́n pé màálù mẹ́ta kú màálù méjì kú òun àwọn amọ̀bi tó wọ́n sá lọ́mọ́ lòun á wádìí ẹ yọ zaka náà ni tẹ́ bá ti yọ zaka zaka yíyọ ìpè kárìsìkì ó ṣe kí ni ìpè kó dínkù sẹ́wọ̀n kọ́ ọba aláàánú lọ́lọ́ tó bá yọ zaka màálù ẹ̀yọ kan ní ìsìn bóyá kọ́dún mi ò tó dé màálù márùn lè bímọ màálù tún lékún nù bàbá sì mú kan ń bẹ̀ náà ọ̀kan ló dínkù ńgbà tó bá tún yá mélòó tún lè bímọ kò so eléyìí jẹba ṣùgbọ́n ẹ wo àwọn àgùntàn tẹ́ yọ zakat nínú wọn o ẹ ní ní wọn fún títà o ẹ ní wọn fún pípọ̀ ni. ẹ ní wọn fún pé ń sìn wọn kí wọn pọ̀ kì í ṣe pé ẹ ní wọn kó wọn jọ pé ẹ fẹ́ tà wọn àìtí ìrí wọn tà lójú wọn wà ńlẹ̀ mo rò pé yé wa èyí sàn bàbá tó ní màálù kára o wípé ẹ màálù ogójì lọ́wọ́ ńlẹ̀ kò sí sàkáàtì kan tó yọ nu ojúlówó màálù nítorí pé kìí ṣe sísìn ni wọ́n ń sin ọkàn lọ́ra wá sókótó ọlọ́ra wá kí ni wọ́n fẹ́ ta òtí rẹ nira zakatu tó wọ́n yọ kìí ṣe zakatu màálù zakatu ọ̀yọ̀ zakọ ọjà táǹtà ni àlàyé rẹ̀ ń bọ̀ ẹni tí ọ̀yọ̀ zakatu màálù yọ jẹ́ pé ọ̀dà sínú gbó ń jẹ nínú koríko ọlọ́run so ó sì ní wọn fún kí wọn máa pọ̀ sí kí wọn máa rẹ̀ sí ni òní ọmọ yọ zakatu nínú màálù rẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá alágùtàn òun náà ó ní wọn fún kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa pọ̀ sí i kìsì pé ó ní wọn fún títà bí ẹni tó lọ kó àgùtàn àgbò wá láti Niger ó kó wá bíi tirẹ́là mẹ́ta lọ́dún léyà ọlọ́run ní kọ́ tètè ọ̀tà ń bẹ̀ ó tún kú bíi tirẹ́là kan àbọ̀ sára sọ fún pé ẹ yọ zaka o fún kíni mo rò pé yẹ wa kìí ṣe zakat ló wọ́n yọ zakatu kí ni ọwọ́ zakatu ọjà ti ń tà torí àwọn àgbo lọ́dọ̀ tí ọ̀dà bíi búrẹ́dì àti mílìkì àti bọ́ǹfìtà àti ya provision tó sí ṣọ́ọ̀bù rẹ̀ so bẹ́ẹ̀ ni tiwọn yìí bẹ́ẹ̀ náà ni ràkúnmí á yọ zakati rẹ̀ ràkúnmí márùn-ún zakati wọ̀bẹ̀ sẹ́ńkẹ́ ràkúnmí gírì wó pọ̀ gbọ́ yóò rírí ròǹdọ́bà náà rí lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí náà lọ́lọ́ sọ pé afala yanzuruna ila al-ibli kayfa khuliqat ẹ wo bẹ́ẹ̀ ṣe máa rí rondo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́tù máa fà á so ṣé lásán lẹ̀ rí fẹ́ àti ìbá sọ lọ́n lọ́tẹ̀ lórí ba tọ́ba rọ ọmú ó pò ṣeun torí tí ràkún bá yanu bá orí rẹ̀ ó kò sí ni wàláì torí ẹ̀ tó bá fẹ́ pààyàn bí ṣe máa yanu náà nù tí ó gbé orí rẹ̀ sẹ́nu yóò sì fà á títí tọ́rùn ó fi gùn ẹ wá wo béèyàn ṣe máa rí róńdó lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí ó sì kóńjánu yóò sì wálẹ̀ gbọ́dọ̀ ẹ̀gùn mi la ilaha illallah ó sì tún gòdò ó tún fa ìjánu yóò tún dìde afala yanzuruna ila al-ibili kayfa khuliqat sagbára wa ni àbá gbárí wa àánú ọlọ́run bá ní sọ̀rọ̀ àkúnmí yẹn tí wọ́n bá ní márùn zakati wọ́ọ̀bẹ̀ ṣé ẹyọ kan láàyò rárá o àánú ọlọ́run pọ̀ àgùntàn kan láàyò fún ràkúnmí márùn torí ọlọ́run tó sànù wa tó bá ní ẹyọ kan ní ká máa márùn á so aguta <laughs> kan Mewa aguta méjì mẹ́ẹ̀ẹ́dógún aguta meta ogún aguta mẹ́rin ó dìgbà tó bá tó pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti wá yọ ràkúnmí kan sọpọ̀ kò kúkú pọ̀ wàhálà ìhì ẹni tó wá ní pọ́tírì tí ń sin adìẹ. àwọn baba aládìẹ rẹ́rìn bẹ́ẹ̀ so ṣé adìẹ mélòó alápẹ̀yìn ó nì tẹ́sí máa yọ zaka rárá o ẹ̀yin ò ní yọ zaka tunu adìẹ o ẹ̀ sì ní yọ zaka tunu tòlótòló rárá o ṣùgbọ́n ẹ̀yin zakatu ẹni tí ń tajà lẹ́ẹ̀mọ̀ yọ zakatu ẹni tí ń tajà lẹ́ẹ̀mọ̀ yọ inú kó ṣe yí pé adìẹ lẹ̀ ń tà àbí kó ṣe pẹ́yìn lẹ́yìn ń tà ẹ̀ ń sin adìẹ kó lè yí ẹyin ni ẹ máa sìn kó lè dàgbà kẹta pé láàrin ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ẹ máa sìn wọ́n ẹ máa tà wọ́n ẹ máa sìn wọ́n ẹ máa tà wọ́n ǹǹ àwọn adìẹ tẹ́ ẹ ní àwọn ẹni tí ń jẹun yé ẹ̀yin ni. sọ ajẹ́ pé zaka kí náà máa yọ ẹyin tẹ́ ẹ bá ti tà ẹ máa dáwó rẹ̀ kún owó tẹ ẹ ní ẹ máa yọ zaka ọjà tẹ ń tà fún àwa ní one thousand five hundred crates tẹyin a sì ti pa àwọn owó kan ọdún kan sì ti pé lórí ìgbà tá a ti lówó àkọ́kọ́ tó pé ní sọ́ọ̀bù àwa ṣírò owó tá a ní lọ́wọ́ nísìn mọ́ iye tá a ta one thousand five hundred crates tẹyin yẹn àwa sì kún owó tá a ní lápò àbí òye wa kò tí ì dówó so a fi iye rẹ̀ a sì kún owó tá a ní a wá yọ zaka fún a one over forty fún so bẹ́ẹ̀ yóò ṣe máa yọ zaka nù èsì zakato eh, adìẹ kìí sì ṣe ẹyin lẹ́ẹ̀mọ́ pé nínú kírètì mélòó mélòó lẹ́yọ̀ rárá o zakati ti yin zakati ẹni tí ń tajà ni ṣẹlẹ̀ ìjẹba o nkẹlẹ kẹta tí wọn tún máa ẹ eh, àti máa nìsín o irúgbìn àti àwọn èso tí wọ́n máa jẹ lóúnjẹ ẹlẹ́ẹ̀kejì làwọn ẹranko tó ṣe é pé wọ́n ń pè wọ́n ní bahimatul an'am ràkúnmí màálù àti àgùtàn ẹlẹ́ẹ̀kẹta ni jawharan alladhani bihima qiwamul alam wa huma adh-dhahabu àwọn ojúlówó owó méjì tó ṣe pé àwọn gan-an ló gbélé ayé ró. gold and silver wúrà àti fàdákà zakati ń bẹ nu wọn tó rọ àwọn gangan lówó gbogbo takàdá tá à ń ná yìí wọn kàn wọn fún lágbára kó ṣe ń ná kì í sowó kó jó yọ takàdá lásán ni tọ́ba kò túmọ̀ sí kọ́ ọ̀dà náà o nígbà tí èsì pé yẹn ọ̀gbádùn so ṣùgbọ́n ìjọba àlùkò kan ló fún tiẹ̀ lágbára ike kọ́ máa dúró ní dúró gold tàbí silver ẹnìkan ní ah bó lẹsẹ afẹ pé takàdá lásán kọ ajẹ takàdá lásán tó bá yàtọ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ yá tó yá wẹ́lẹ́wẹ́lẹ́ tó dànù kí ló jẹ́ ẹ wá gbádùn tí jáde bó bá jẹ́ gold la bá sọ sínú ẹ̀rọ tá a lọ tó di gàárì ó ní ẹ gbádùn tí jáde àbí kíni ṣé èsì pọ̀ gbádùn so owó lélẹ́yìn òun lójúlówó owó torí ẹ̀ zaka ń bẹ nu wọn o gold and silver ìní wọn ń ná láyé jọ̀hún ìní wọn ń ná láyé jọ̀hún bóyá yé jọ̀hún yìí kò dé nàìjíríà torí pé owó ẹyọ làwọn ń ná láyé jọ̀hún ti bí but láyé jọ̀hún ti àwọn ilé ayé lọ́nlọ́n gold and silver làwọn èèyàn ná <clears throat> ìgbà tí wọ́n fẹ́ máa kó ká ní gold gold yẹn ni wọ́n wá wọ́n wá tẹ̀ lówó wọ́n ń pè ti gold ní dinar sílè gold sílè fàdákà àti silver wọ́n ń pò ní dirham fẹsẹ̀ nànú láyé ànábi sallallahu alayhi wa sallam tó máa sọ pé dinar gold tó máa sọ pé dirham silver pípọ́n sì ni góòlù pọ́n fífunfun ni silver funfun tó ń torí ẹ̀ gbogbo àwọn owó tí wọ́n á ná lónìí táwọn náà ń pè ní dinar wa dirham àyálò ni àwọn tí wọ́n ń pè ní dinar wa dirham lónìí kí ni wọ́n àyálò ni sẹ́yìn màálù tí wọ́n ti ń náró ẹ̀ lónìí ìlú o naam imarati al-arabiya àti al kọtọrù kìíní al-kuwait. al wọ́n ná dinar wà darahim níbẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ná Libya kó tó di kí wọ́n gbàjọba Gaddafi àmì tí wọ́n ná nìsí àwọn náà ń pè ní dinar wà dananir àbí dinar wà darahim dananir wà darahim so àwọn eléyẹn àyálò lásán ni ṣùgbọ́n dinar wà darahim láyé ànábì sallallahu alayhi wa sallam tó máa sọ pé dinar kí ló túmọ̀ sí. Si? tó bá sọ pé ẹ eh, eh, darahim dirham kí ló túmọ̀ sí silva so zakat ń bẹnu méjèèjì eléyìí ẹnu gbogbo olùmọ̀ islam kò lè lórí òun gangan torí ẹ gbàdá sọkú tó bá yá náírà tó yàtọ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ dànù wọn pe kínní tí kò ń ya ya ya lọ Pastel nǹkan náírà mélòó nù nǹkan bíi two hundred and fifty naira two hundred and fifty naira kọ́dà jù bẹ́ẹ̀ lọ òun náà lọ ya lọ ya lọ ya lọ ya lọ dàálẹ̀ kíláàkù kíláàwì ẹgbàdàn tí ì jáde ok tábẹ́ ní gold and silver gangan lówó àwọn nǹkan míì kì í sọ owó wọn fún wọn lágbára owó ni based on that ṣé zakat sì wọnú àwọn tákàdá náà mo rò pé yé wa ibi tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ ní bóyá yẹn ti ẹ̀ gbọ́ rí ti iná torí pé wàhálà kan wà ní ìsìn lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh láyé ìsìn ó sì ti ṣẹlẹ̀ náà ó ti pẹ́ díẹ̀ nípa pé tó bá jẹ́ pé owó tí mo ní owó bẹ́ bàbá ni ṣé wọ́n yọ zaka nu tiẹ̀ náà àbí wọn ò ní yọ zaka nínú owó pépà bákan náà láti ayé ọpẹ́ díẹ̀ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ náà wọ́n ní ó dé ọ̀dà tó bá jẹ́ pé owó tà ń ná owó tákàdá ìbá ni ṣé rìbá náà tún wọnú tiẹ̀ náà mo rò pé yé wa ìtumọ̀ ṣé rìbá wọnú tákàdá nù sars yọ zaka nínú tákàdá nù torí pápá kan nínú àwọn màlìkìyà àwọn ń sọ yí pé owó tó bá jẹ́ owó tákàdá yìí owó tọ́jú owó tákàdá kìí sowó wa alayhi zakat kìí sọ̀ràn yàn nínú ẹ̀ wa alayhi rìbá ò sì wọnú ẹ̀ rìbá kò wọnú ẹ̀ torí ẹ̀ náà la gbọ́ ẹlòmíì nínú àwọn èèyàn náà láyè sìn so láwọn agbọn abìkan nàìjíríà yìí káfíńkọ̀ bò láṣìírí tẹ́gbẹ́ ọmọ sọ̀rọ̀ àwọn sọkúsọ yẹn ìgbà kò sí zakati nu náírà nkóbo rìbá ò sì lè wọ́ nu náírà nkóbo kò sí lè wọ́ nǹkan ẹ ti rí fílọ́sọ́fì ibi tọrọ yẹn ti wá oníke kìí sowó wọ́n kàn fún ní agbára owó ni however kìí sowó wọ́n kàn fún lágbára owó ni ajẹ́kítì yẹn bá jì kò yẹ kí wọ́n gé lọ́wọ́ torí kí ló jí pépà lásán fáwọn àlẹ́lẹ́ ìwọ náà láti kọ́kọ́ fi ṣe experiment kó o jẹ́ kó gbé tiẹ̀ wò ná fẹ́ kíkí lónà ó kígbe olè kò mú nǹkan kan ọkọ̀ kó lé bẹ́ẹ̀lì búrẹ́dì ni ẹ sì ń pè lólè téèyàn bá jí búrẹ́dì àtẹnudójí lé bẹ́ẹ̀lì tálẹ́ kígbe olè lé because by the time téèyàn ra búrẹ́dì ṣé lé bẹ́ẹ̀lì lọ́jà lọ́dọ̀ yín ni àbí búrẹ́dì. so nítorí ẹ rí i pé fíkìú yẹn ń kọ kò sí zakanu owó ó ṣe kí ni fíkìú rìbọ̀ wọnú owó ọlẹ̀ fíkìú ẹni tó bá jí owó tákàdá kò jí owó ó ṣe kí ni èso owó kí ló dé tó san àbí wa ńgbà tí òjò owó kí ló dé tó yẹ pé ìwà àti sanwó òun sanwó pépà ló fún mi sá nílé àwọn bàbá tiẹ̀ tí pépà náà ni wọ́n <laughs> so nítorí ẹ ló ti jẹ́ pé àwọn mi àwọn máa sọ ni nípa consequences rẹ torí di eléyìí zaka ń nínú ń bẹ ń bẹ o kì í ṣe gbogbo alówó alówó náà ní ọ̀yọ́ zaka talẹ́ńtọ́ àlàyé tí ò lówó lápèjọ wa ta ni ò lówó kọ́ náwó lọ gbogbo wa náà la lówó àbá lówó ẹ dáhùn mọ́ ṣùgbọ́n àtọ ẹ̀yìn nìsín Yorùbá nìyí torí pé àwọn Yorùbá láyé náà máa rọ pé èèyàn lówó ọ̀pọ̀ nù. alálìkùá nínú sẹ̀ríà gbogbo ala lówó síbẹ̀ yìí ti mà nínú ìbéèrè mẹ́rin tá a dà níwájú ọlọ́run tẹ́sẹ̀ wo ò ní yẹ̀ tí ò ní gbò ká tó kó wájú ẹ̀ òun náà ní nípa owó wa bó la gbà kójọ bó la ná sí kọ́ yọ nìkan lẹ̀ nítorí pé sáà kọ́bọ̀ kan la bá ní láyé ká tó kú láyé kí ni wọ́n ń pè owó ni ẹni tó sì ní bílíọ̀n àìníye tírílíọ̀n kílò náà owó ni bí ti kálukú bá kàn ṣe pọ̀ síbẹ̀ ni ọ̀pẹ lẹ́nu ṣírò sòṣùgbọ́n nìkan pé lọ́wọ́ àláyé tí ò lárísìkì wà láì kò sí síbẹ̀ yìí náà ti rí nínú hadith al-qudusi inna ruha al fi raw'i annahu lan tamuta nafsun hatta tastaqmila rizqaha wa ajmilu fi màlẹ́kà jibrilu ó sọ sí mi lẹ́mìí látọ̀dọ̀ ọlọ́run ìpẹ́ mi kan kò ní kú ṣáájú kọ́lọ́run tó pé àrísìkí rẹ̀ fún àní lọ́kù onílé ayé yìí àfi kó jẹ́ pé àrísìkí rẹ̀ ti pé ẹnìkan kan ò lè dín tiẹ̀ kù gẹ́gẹ́ bí ẹnìkan kan ò sì lè dín tèmi kù torí náà tẹ́lẹ̀ ìbá ti yé yín tó dá yín lójú ẹ máa bẹ̀rù ọlọ́run ẹ máa wá wọ́wọ́ gbọ́nà tó dáa níparí àdìsí yẹn ẹ má ti torí párìsì kípẹ́ kó tó tẹ̀yìn lọ́wọ́ kẹ wá fẹ́ fi ẹ̀ṣẹ̀ kẹ fẹ́ fi fà á mara ìwẹ̀ ẹ̀ṣẹ̀ kẹ má fẹ́ fi fárìsì kì mara torí pé n ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run èèyàn ò lè fi ẹ̀ṣẹ̀ èèyàn ò lè fi kó jọ sontori ẹ gbogbo ọ̀nà tó bá wù ọ́ bá lọ sògùn owó ọ̀ lọ́ bá lọ sí tọ́lọ́ nǹkan pọ́ni lónìí àmọ́ lọ́n tó ti fi àmì sípò sórí ibùkàn náà ni sòtò rẹ kò sẹ́nìkan nílé ayé yìí tí ò ní kankan tẹnìkan kan pọ̀ ju tẹnìkan lọ ẹ̀rí kó àti máa sùn nílé wa á fẹ̀ sórí bẹ́ẹ̀dì wa á nàṣẹ̀ á máa dúpẹ́ fọlọ́ pọ́lọ́ ń ṣe dẹ̀ra fún àṣà ńṣe lọ́mọ ní dẹ̀ra tó ti dé sílé ẹlòmíì tó dé sílé ẹlòmíì ọlọ́lá ni ó ní owó nítorí pé tó ti kó nǹkan ọ̀rọ̀ tó wà ó ní mọ̀ pé nǹkan míì tún wà tó rí i pé káì tó sì yẹ ká tẹ̀lé bí báyìí <laughs> so a gbé wọn náà sórí bẹ́ẹ̀dì kan masha Allah la quwwata illa billah ó wá tún wúra rẹ̀ pé mi náà láyé yìí ẹ pèsè bẹ́ẹ̀dì là ń sùn lé ń darí ṣé ìsìn lọ́wọ́ ajẹ́ kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀dì ọ̀dẹ́ ní ọ̀dẹ́ ní torí pé ń jẹ́ tí ẹ̀ máa ti ń wọ ẹni tó ju yín lọ ẹ̀ ní màá ti dúpẹ́ lórí oore tọ́lọ̀ ń ṣe fẹ́yìn so nítorí délé alhamdulillah oníkálukú ọmọ dúpẹ́ fọlọ́ so kéèsè gbogbo ẹmọ alówó náà ní ọyọ zaka ọgbọ́dọ̀ ní débì kan ta ní ọyọ zaka nu sharia islam yóò jẹ mawsufan bil ghina yóò jẹ nítorí wọn ròyìn polówó tá a sì lẹni tó lówó nu sharia òun náà là á mọ̀ nísì ẹni tí ò ní ọyọ zaka o ẹni tó wá lówó wọn yẹn fún zaka o torí tẹ́ bá fún ẹ tí ì fún yàn o tó náà bá sì mọ̀ polówó lòun tó gbà á kí ló gbà haram wọ́n rò pé yẹ wa <laughs> ohun kúkú tọrọ wọ́n sì fún mi ní dàkúndọ́wọ́ yẹn padà wọ́n kó bọ́ ọmọ ìyá rẹ̀ nígbà tí wọ́n ti mọ̀ pé kí ni ọ́ olówó èé sì sárìnrìn àjò táà pé nǹkan dín mọ́ kọ̀rọ́nà lọ́ọ́ máa tó máa pa rìnrìn àjò ni tí nǹkan dín má tí ọ̀rọ̀ náà lọ mọ́ sẹ́wọ̀n kọ́ yàtọ̀ ọ̀ bá jẹ́ pé wọ́n lo ní gbogbo òlu yín tó bá jó rìn àjò tọ́nà dín má ọ̀ ń bẹ́ẹ̀ nu ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó gba azaka torí ẹ̀ ó lòdì wọn téèyàn ó ní téèyàn fi yọ zaka àlàyé rẹ̀ wà oríṣi kẹrin nínú tí wọ́n máa yọ zakatu nínú rẹ̀ ni amuwalu tijara ala ikhtilafi anwa'iha àwọn owó tá à ń fi ń ṣòwò ọjà tá à ń tà àti owó tá à pa ń bẹ̀ ayọ̀ zaka wọn oríṣiríṣi sì ni business ọjà wà tá à ń tà tó yẹ pé máa ṣe ń tà lára mi máa ṣe ń tà lára mi máa ṣe ń tà lára mi àwọn ọjà kan wà tó ṣe pé ẹ lè ti rà tọdún gbọ́ọ́rọ́ kọ́lọ́hún tó mẹ́ni tí ó rà wá gẹ́gẹ́ bí kínú tàbí ilé àmọ́ tí mọ́tò yun ohun ọ̀yàtọ̀ sí búrẹ́dì àti kíní ọ̀yà kan tí ìrì ta ni ilẹ̀ àti ilé nìkan òun lọ́jà tó ti pé tá a bá ra ó lè pẹ́ títí àbí òye wa torí mọ́tò ọjà rẹ̀ ọ̀yá nítorí kò sówó lọ́wọ́ àwọn èèyàn ni láwọn ìlú kan wọ́n á máa lọ sáré yan mọ́tò ní báwa ṣe máa lọ ra búrẹ́dì wàláhì tó bá débi tí wọ́n ti ń ta mọ́tò ẹ̀ máa fẹ̀gbẹ́ kọlura yín ni kálukú ní mọ́tò nínú àgbàlá rẹ̀ rẹ́gẹ́dẹ́ o wà tó tún wá wò what is the latest so ó túmọ̀ sí pé àìta tiẹ̀ kò sówó lọ́wọ́ àwọn èèyàn ni torí ẹjọ́ bá máa ṣe business wọn náà máa ṣe business tó wọ́kàn jókòó kalẹ̀ lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ẹ̀kan nínú ọdún láàmú ayọ̀ zaka ọ̀rọ̀rùn àbí ọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn ṣùgbọ́n tó bá jẹ́ pé irúgbìn bá ní òun tiẹ̀ ìgbà tá a máa yọ zaka rẹ̀ òun náà nígbà tó bá pọ́n ìgbà tó bá pọ́n àbí ìgbà tó bá jiná ìgbà náà la máa yọ zaka tiwọn ráìsì yìí ó ti jiná àgbàdo yìí ó ti gbó jéró yìí ó ti dàgbà pín ọkà bàbà yìí ó ti dàgbà pín ó sì ti gbó gba náà láyọ̀ zaka wọn tó bá ṣe pé ẹ̀mẹ́ta ní irú rẹ̀ bá ṣẹlẹ̀ lọ́dún ẹ̀mẹ́lò lọ́yọ̀ zaka eléyìí ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan ní lọ́dún zaka ẹ̀mẹ́lò lẹ́yọ̀ ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀méjì ní ẹ̀ẹ̀méjì wa atu yọ ètò bá jọ́ra yàn nínú àwọn nǹkan ọ̀gbìn níjọ́ tẹ̀ máa ti ń kéré òkú níjọ́ tẹ̀ máa ti ń kéré òkú lẹ́yọ ẹ̀tọ́ ọ̀tọ̀ eléyìí ó ní ó ní ìṣedọ́gba tó pin ẹ̀kan lọ́dún tàbí gbogbo ìgbà tẹ́ bá ti kó èrè oko kọ́pọ́ jù dépò pé ó gún yàn lápá àbí yàn yarí mọ́fin lọ́wọ́ kọ́pọ́ jù. wujubuha kulla shahrin aw kulla jumu'atin yadurru bi arbabil amwal torí tó bá yẹ kó sọ̀sù wọn láàmú ayọ̀ zaka àbí gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ à yóò pa dúkìá àwọn olówó lára o ṣùgbọ́n lọ́wọ́ bò ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè ń sá fún zakasi náà rí ẹ̀yin sọ pé ẹ̀ tí ì ní ni tẹ́yìn bá ní ṣọ́ọ̀lọ́ ẹ̀ máa yọ àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ àwọn tí wọ́n ti ní nǹkan kí ló dé táwọn ń sá fún àwọn ilọ̀ dánilẹ́kọ̀ọ́ dípò pé wọ́n gbọ́ torí wọ́n kàn máa bú yẹn ni tẹ̀wọ̀n <laughs> kí táwọn olówó máa sọ wọ́n kàn máa bú kí lè bú nu pé yọ zaka wọn kàn máa bú yẹn ni pé yẹn yọ zaka sẹ́yìn sì ń yọ so èyí tí ẹnìkan wá kú nìsí ó wá jẹ́ pé owó ti wọ zaka láti bí twenty five years kò sì yọ zaka rẹ̀ a sì ní so torí ẹ̀ ayọ̀ zaka ní yọ ní owó rẹ̀ torí pé yẹn ọ̀nbẹ́nu. haqqallahil muta'alliqi bit-tarika ìwọ ọlọ́run tó sọ̀rọ̀ mọ́ dúkìá lọ́rùn tẹ́lá yọ zaka twenty five years nínú owó tó filẹ̀ láyé èlò ló wá ṣẹ́kù mathematicians ayọ zaka twenty five years nínú dúkìá rẹ̀ èlò ló wá ṣẹ́kù. Hmm? yóò ṣẹ́kù fifteen over forty yóò ṣẹ́kù fifteen over forty nǹkan tán àbí ọ̀tàn náà ọ̀tàn tá ń ṣera rẹ̀ bàbá olówó yẹn ni gbàtí ọ̀yọ́ zaka rẹ̀ eléyìí jẹ́ báwọn. tó bá wọn jẹ́ pé ẹ̀kan lọ́dún lọ́lọ́ni a máa yọ zaka fa innahu mimma yadurru bil masakin eléyìí ó kó nira báwọn aláìní pé ẹ̀kan lọ́dún ló yọ zaka gẹ́gẹ́ bíi hajj sẹ́wọ̀n káwọn masakin tí wọ́n tún bá wọn kí lẹ́yìn yọ á lẹ́nu sí ìbọ́lọ̀ ní ká tó kú ni so mo sì ti yọ kan ó ti parí ń yọ kí n tó kú ẹ ẹ̀ fi lè mí lẹ̀ sẹ́wọ̀n káwọn olówó ọ̀bá máa sọ bẹ́ẹ̀ àmọ́ ọdọọdún ni torí ẹ̀ ṣíṣe yíyọ zaka lọ́ràn èèyàn lẹ́ẹ̀kan lọ́dún òun gangan nìṣe dọ́gba tó pin kò ní olówó lára kò kó nira bá aláìní. lẹ́yìn náà ẹ̀sìn Islam gbà tó ní kẹ́ máa yọ zaka yẹn ntọ́lẹ́ẹ̀ni nínú owó kọ̀ọ̀kan tẹ́ fi yọ zaka ó yàtọ̀ síra wọn láti owó kan sówó kan ntọ́lẹ́ẹ̀ni nínú owó kọ̀ọ̀kan tẹ́ẹ̀sì yọ zaka ọ yàtọ̀ síra wọn láti owó kan sówó kan ebe rí tá a ṣàpèjúwe àgùntàn nọ́mbà mélòó ogójì màálù ńkọ́ ọgbọ̀n ràkúnmí ńkọ́ sẹ́ẹ̀rí pé ọ yàtọ̀ síra wọn so Islam bó ti ṣe sẹ́nu tó bá jẹ́ rúgbìn ńkọ́ khamsatu awsuqi khamsatu awsuqi ó sì jẹ́ situna sọ́à sọ́ọ̀hù sì jẹ́ arba'atu amdadin bi muddi rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam torí rẹ̀ five times sixty naam eh? times four tàwọn ní one thousand two hundred modes mudu one thousand two hundred lónìí nínú èrè oko ètò kéré jù nù tí zaka ò fi wọnú èrè oko rẹ tá ti ní one thousand two hundred mudu jù bẹ́ẹ̀ lọ zaka ti wọnú owó wa tí ó tó kò sí zaka nù owó wa sẹ́ẹ̀rì pé òun náà tún ní kíni ó lòdì wọn tọ́ Islam wa sọ yìí pé. tíyẹn bá tíyẹn bá wúlẹ̀ tíyẹn bá rìsìkì kan pàdé tíyẹn ò lérò pé wọ́n bá pàdé ń bẹ̀ ẹ bá rìsìkì kan pàdé nulẹ̀ tẹ́ ẹ lérò pé ẹ bá pàdé ń bẹ̀ bí ẹrù gold ẹrù silver eléyìn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́yọ̀ zaka rẹ̀ kò sí kọ́dún kankan mo rò pé yẹ wa ọyọ homos ìdá kan nínú márùn rẹ̀ lẹ́ẹ̀kan náà. ẹ̀ ń pé kọ́yákọ́yá ni wọ́n náà rí kọ́yákọ́yá lọ́yọ̀ zaka rẹ̀ eléyìí wọ́n ń pè ní kíni arikaz arikaz ayi dafinol jahiliya níjọ́ pé wọ́n ti rí mánu lẹ̀ látọjọ́ tó pẹ́ ọlọ́run á ní kí wọ́n rí ìdá mélòó lọ́yọ̀ ìdá kan nu márùn ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ẹ ronú dáadáa o ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ náà. kí ló kéré ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ ńlọ́pọ̀ jù nù zakatu tí wọ́n yọ ńlọ́pọ̀ jù nù zakatu one over five òye wa kò dàbí one over ten kò dàbí one over twenty àwọn oríṣi zakat ni mò ń sọ fún yẹn o kò sì dàbí one over forty àwọn oríṣi zakat nìyẹn so one over five ńlọ́pọ̀ jù sẹ́yìn náà ti máa ń tọ́fà tó fi pọ̀ jù tó bá kan wúlẹ̀ lọ́ba àbí òye wa ẹ̀hẹ́n ìdákanu márùn lọ yọ ńbẹ òun kó tètè mà. Islam ó sọ pé ó dìgbà tó bá pọ́dún kan ó sì sọ pé ìdákanu márùn lọ yọ nítorí pé ń gbò níwọ náà rí tẹbi kíákíá ló wàhálà ó lọ ṣe tó fi rí ṣe bọ́lọ̀ ló bùn islam sì sọ pé tó bá yẹ kókó lóró ọ̀dàkó orólẹ̀ ogbínkó ọ̀nbẹ̀lọ́n kójú ọ̀rọ̀ òjò rọ̀ kéré òpó islam sọ pé ìdajì ntọ́ yọ nígbà tó rí nǹkan he nínú lẹ̀ ńlọ́ọ̀yọ̀ yọ roko sẹ́yìn kó n tún kéré. àbí òye yín mélòó lọ yọ nígbà tó rí nǹkan yẹn nulẹ̀ mélòó á ní ìdajì ìdákanu márùn náà ìdákanu mẹ́wàá torí rẹ̀ yín àgbẹ̀ tẹ́ ẹ gbin ko tẹ́ ẹ rérè oko ọ̀kan nínú àwọn èso tá a dárúkọ àti irúgbìn yẹn kí yọ ìdákan nínú mẹ́wàá lópin ìgbà tó bá ṣe é pé òjò lọ́lọ́wọ́n bá rọ̀ táwọn arúgbìn yìí fi jáde kì í sẹ́yìn lẹ́ ń fowó pọnmi kì í sẹ́yìn lẹ́ ń fowó fa omi tẹ́ ń fi fún lómi òjò lọ́lọ́wọ́n bá kàn rọ̀ tó fi dìde dúró ẹ yọ ìdá kan nínú mẹ́wàá. ọlọ́run á ní ìdajì ìdá kan nínú mẹ́wàá lẹ́tùn yọ tó bá ṣe é pé oko tẹ́ ẹ gbìn yẹn ẹ̀yin lẹ́ ń fowó pọn mi ẹ̀yin lẹ́ ń fowó fa mi ẹ̀yin lẹ́ ra jẹnẹrétọ̀ tẹ́ ń fi fa omi látòdò tẹ́ ń fi dà sí irúgbìn yẹn ìdá kan nínú mẹ́wàá lẹ́ yọ ó kéré sí tẹ̀kan àbí ó kéré sí nígbà tó ṣe pé wọ́n ṣe wàhálà ọ̀nàwó nísìnyí ó tún ti dìdájì èyí tó san nígbà tó ẹ pójú lọ́rọ̀ tó pa kí wọ́n á ní ìdajì ìdá kan nínú mẹ́wàá ìdá kan nínú ogún ẹ wàá nu pọtụ bó ṣe sọ pé dákan nínú tẹni tí èrè oko rẹ tó jẹ́ múdù ẹgbẹ̀rún kan àti ọgọrùn ún méjì mélòó ni dákan nínú mẹ́wàá jẹ? Hmm? twenty báwo one twenty ọgọ́fà ọgọ́fà múdu ní ọ̀yọ́ tó bá wá pé òun ló ń fowó tá a sọ pé ìdajì ìdá kan nínú mẹ́wàá ní ọ̀sán ìdá kan nínú ogún ọjọ́ mélòó ọgọ́ta ọgọ́ta múdù sẹ́yìn pé ìsìláàmù ó kíyèsí pé bàbá yìí náwó bàbá yìí ṣe wàhálà ju bàbá tẹ̀ kan lọ ìdajì ni wọ́n yọ ṣe lè jẹba tọ́ ìsìláàmù tó wá sọ pé. ìdá kan nínú ìdajì eléyìí ló tún yọ tó bá ṣe pé owó tó o bá ní owó gold ni tàbí owó silver kí ni ìdá kan kí ni ìdajì ìdá kan nínú ogún ìdá kan nínú ogójì kẹrí pé nǹkan ìmórí rẹ pé púpọ̀ bí ṣe ń tónu ìdá kan ìdajì ìdá kan nínú ogún ó jẹ́ ìdá kan nínú onílọ́ọ̀yọ tó bá jẹ́ pé tó o ní bá jẹ́ gold or silver. tán tẹ̀mẹ́ wá wò báyẹn tẹ̀mẹ́ wá wò báyẹn. èlò wa lánìí nínú gold tá a fi yọ zakat a ní ìṣirúnà dínàrà ìṣirúnà dínàrà twenty dinar èló láàní nínú silver tá a fi yọ zakat mi ata dirham ọgọ́rùn-ún méjì dirham láàní tá yọ zakat àwọn olówó nínú sẹ̀ríà ẹni tó bá ní tó twenty dinar olówó ni ẹni tó bá ní tó two hundred dirham olówó ni àwọn lákọ̀ọ́nù sí pé kí wọ́n yọ kí ni kí wọ́n yọ zakia. èlò wa lásán tí ẹ bá ṣèèṣì pààyàn ó ṣèèṣì pààyàn tẹ̀yìn kọ́gọ́rùn-ún ràkúnmí ni ọgọ́rùn-ún ràkúnmí yẹn tó khammas aw turabba kẹ́ bá àwọn olùkọ́ àwọn olùmọ̀ọ́sẹ ṣàlàyé yóò jẹ́ oríṣi márùn ràkúnmí oríṣi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tàbá ṣe lóríṣi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ mélòó mélòó lọ́wọ́ wa ogógún tàbá rọ̀bà rẹ̀ tàpín sóríṣi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mélòó mélòó lọ́wọ́ wa mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. okay wọn ò ní ràkúnmí tó lè yọ ńzàká a jẹ́ pé wàá san dinar wàá san dinar sẹ́wọ́n ẹja ń san lówó ẹ̀mí ó ní alfu dinar one thousand dinar kọ́pọ́ sẹ́wọ̀n pé twenty dinar lèyìn ó ní tá a fi pè lólówó òun ló sì kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́ yìí táwọn èèyàn fi yọ zàkápá lówó tó bẹ́ẹ̀ twenty èèyàn wọn apá yẹn wọn ni wọn san irú rẹ̀ mélòó one thousand ṣé apá rẹ̀ ọ lọ sí di àǹpá yẹn gbogbo fámìlì rẹ̀ ọsàn wo dánwò. lápèjúwe tẹ́wọ́n sọ pé twenty dinar ń lọ seven hundred thousand nísìn ìlú wa ni one thousand dinar ọ̀jẹ̀ tẹ́ǹkì mílíọ̀nsì yẹn ń kúnlẹ̀ mílíọ̀nsì yẹn ń kúnlẹ̀ ó pò ó ṣeun eléyìí ń jẹba àwọn lónìí báwo láti wàá mọ iye tó wò yìí jẹ gbàtà ti sọ pé tákàdá tá ń ná owó ni wọ́n ti fún lágbára owó bó la ṣe dinar wa darahim wọ́n sì sọ fún wa twenty dinar àti two hundred dirham eléyìí ẹ jẹ́ assignment. àwọn èèyàn ní ẹ má fi inú àkúndógó lẹ́mẹ̀tí ń jẹ́ báwọn inú àwòkọ nìyẹn pé Nuh làwùsá ń pè ní inúà wọn ni ẹ má fi kún dógó ẹ má fi kún gíga pé inú àtọ́ ga ẹ̀ kí wàhálà nu inú àná ó kọ́ ń gùn ẹ tún wá lọ́ga tó àwa ti fi kún báyìí assignment nù pẹ̀lú ògo ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ tẹ́ ẹ̀ bá dáhùn kò sí dánilẹ́kọ̀ọ́ báwo láàṣẹ máa torí kọ́kàn máa jẹ kí nǹkan wá jókòó ẹlòmíín kan wá fi bí inájú pé kí ni so kálukú ó ṣírò rẹ̀ wá fún wa ẹ mẹ́tì kanjú kí ẹ ti wá ń ta ọsàn mọ́ ní ẹ ṣírò o ìyẹn ni pé islam sọ pé twenty dinar lèyìn ó ní lọ́wọ́ gold tí ó fi bẹ̀rẹ̀ sí yọ zakia two hundred dirham lèyìn ó ní ní silver tí ó fi bẹ̀rẹ̀ sí ní yọ zakia báwo la ti ṣe lè yí padà sí náírà that is the question ọlọ́run ràn wá lọ́wọ́ ẹni tó bá ní béèrè kò sí. Wa alaikum salaam. torí tá a bá sọ bá lẹ tá a kàn sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òní mọ̀ wọ́n máa ra èmi gan ni bá sọ lẹ́ẹ̀kan wá sọ lọ́sẹ̀ tí ń bọ̀ náà aleykum salaam. kó o ṣe pé wọn ò. nboloku bẹ́ẹ̀ bá a ní ìsìn Ismail ìboloku bẹ́ẹ̀ ló ké pẹ̀ yìí irọ́ lásán torí tí ń sọ yẹn bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí bẹ́ẹ̀ kò sílẹ̀ tó wọ lónìí tí ò yóò ti yọ lẹ́nu kó o ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mi làwọn kan bá wa kú ọ pé bí irú Mọdákẹ́kẹ́ tá a bá rí ẹ ẹ̀ máa bọ́rọ̀ sùn. rìkáàzì kọ kìí ṣe rìkáàzì nu jọ ntí ntí ìbéèrè rẹ fi lè nítumọ̀ ni pé káìpé mo lọ sílùú ibì kan kò lólùwà wọn wọ tún mo wò sí ìrẹ́ nìkan bí bí a máa ṣe rìnrìn àjò lọ tá a máa wọ tún wò sí tá a rí gbó lọ kìí ṣe bá títì lọ́wọ́ a lọ ọ wa lọ nu gbó lọ́ lọ́lọ́lọ́ tó ṣe pé wọn náà mọ̀ pé dán ọlọ́ọ̀kan ò sí tí ó wà bì kọ́ wa sọlẹ̀ yẹn jí kọ́ gbẹ́ kànga bẹ̀ kọ́ gbìngì bẹ̀ kọ́ ra kọ́ búkà bẹ̀ kọ́ wa mú bọ́dà tó bá wù ọ́ kọ́ wa jẹ́ pé from time to time ò ń rìn lọ ọmọ rìn lọ rìn bọ̀ nínú bọ́dà rẹ̀ hàn so eléyìí lábẹ́ òfin ọlọ́run ilẹ̀ yẹn ti di tiẹ̀ gẹ́gẹ́ bí adé sàn nàbì sallallahu alayhi wa sallam tó ní man ahya ardan mayta fahiya lahu ẹnikẹ́ni tó bá sọ ilẹ̀ tó ti kú jí ilẹ̀ yẹn di tiẹ̀ nínú tá a sì fi máa ń sọlẹ̀ jí ni kò gbẹ́ kànga bẹ̀ kò sí gímbẹ̀ ògbìn gímbẹ̀ wọn náà rọ akọ́bùkà bẹ̀ ilẹ̀ yẹn ti di ibi tó bá bù dé ni sọ àmọ́ wọn náà orin jìnnà tí ò ní jẹ́ pé ibi tẹ́tì wa máa lura yín ọjọ́ bó ṣe jẹ́ náà aleykum salaam aleykum salaam aleykum salaam. àwọn tí àwọn tó gba sálárì. naam. táwọn náà lè ṣe ọ̀nà wo làwọn lè gbà yọ zaka. wọ́n yọ zaka ṣé owó làwọn náà ń gbà. so ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé oríṣi ọ̀rọ̀ méjì ló wà àwọn olùmọ̀kan sọ wípé tó bá yẹ pé two hundred thousand lẹ́ ń gbà ẹ wò oṣù mélòó lẹ́ gbà tó yóò fi wọ seven hundred thousand oṣù mélòó nù oṣù mẹ́ta àbọ̀ so njọ́ tí ẹ bá ti gbowó oṣù kẹrin ẹ kọ déètì yẹn lẹ̀ so ẹ wá ṣírò pé láti déètì yìí tí déètì yẹn bá tún wá èló lówó oṣù yóò ti jẹ́ ń gbà ọ́n yóò ti jẹ́ two point four million naira owó yẹn ń bẹ lọ́wọ́ yín kò sí lọ́wọ́ yín ẹ yọ one over forty rẹ̀ nítorí surely ẹ ti gbowó àmẹ́yìn lẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe náà olówó ni ẹ yọ one over forty rẹ̀ èlò wa ni one over forty two point four náà sixty thousand péré náà ni àbí six thousand sixty náà péré náà ni ọ̀pọ̀ wà láì so eléyìí ń jẹ́ bá ń tẹ́ yọ̀nù apá kan nínú àwọn olùmọ̀ á sọ pé rárá o ìgbà tó pọ́dún kan yùn sówó yùn sẹ́kù lọ́wọ́ yín ṣé seven hundred thousand sẹ́kù nínú rẹ̀ tó bá sẹ́kù ajẹpolówó nìyí tí ó yọ zàká tí ó bá sẹ́kù ẹ̀yin náà nì eléyìí làwa mú ìpè tó wóyàn bá sẹ́kù nígbà tó pọ́dún kan sígbà tẹ kọ́kọ́ ní owó tó kéré jù ẹ̀ ríru èyí tó kéré jù secure ó ti gbá níná lọ ajẹ́pẹ́ ẹ̀ lówó ẹ̀ ní yọ zàká. Alaikum salaam. ẹni tó wá ṣe kí ni. kí lọ́kàn wá níjọ́ tó bá tẹ̀lé owó ǹjọ́ tówó yẹn bá fi pé bíi seven hundred thousand ǹjọ́ náà ló tó dolówó àkọ́kọ́ àkọ́kọ́ gbà tó dolówó láyé rẹ̀ nu tí déètì yẹn bá tún wá padà wá àwọn àwòye tó ní nìsín déètì yẹn ti islam lẹ́ẹ̀mọ́ kọ́lẹ̀ o torí ti islam ọ̀kọ̀ọ̀kọ̀ pé síwájú ti gregoria na aleykum salaam. agbo mọ́lù ta ni bàtà káwọn ká mọ́lù yẹn a rí pé wọ́n ti gbé ọgbà a lè ti mọ̀ pé tó bá ti gbé ọgbà tó sàkàtì. ọdún kan sígbà yẹn. bẹ́ẹ̀ni àti àtìkà ṣùgbọ́n ẹni tó bá wá ṣe ìkànsìn yẹn ló wá fọlú wà tó pẹ̀lú àdéhùn tàbí tilẹ̀ náà ni pé òun ìpín wo ni ó ní bí irú àdéhùn wo ni. ibi bóyá tá a bá ti ta àbí ẹyọ kan tó bá bá wa sìn ní iye ọdún báyìí èyí bẹ́ẹ̀ láàfọ̀. owó owó báyìí láàfọ̀. ṣùgbọ́n a fẹ́ béèrè pé ìgbà tá a ti ní ọgbọ̀n yẹn ṣé kó láti ṣe yẹn. kò sí tọ́kàn wá pẹ̀lú iye tẹ́ fẹ́ ni ti ń sìn màálù làwa wò ẹ̀sán owó fósìsẹ́ ọlọ́run san ilẹ̀ sàn rè ṣùgbọ́n màálù ti pọ́gbọ̀n tí ó bá pọ́dún kan màálù kan lẹ́yọ̀ wọ́n ń pè ní tẹ̀bíyà àbí tẹ̀bí yà èyí tí sì ń tẹ̀lé ìyá rẹ̀ dì sí ìyá rẹ̀ ò tí ì lóyún lé yẹn lè tó ti pọ́dún kan tó wọnú ọdún kejì ọ̀rọ̀ owó tẹ̀sán fún òṣìṣẹ́ kò sí wàhálà mi àmọ́ mo ṣe bí n tẹ́ fẹ́ béèrè ni pé ẹ ti ládéhùn pẹ̀lú ẹni tí ń sin màálù yẹn wípé tí àwọn màálù yẹn bá ti ń bímọ o báyìí báyìí lẹ́ẹ̀ máa pín ọmọ rẹ̀ sọmọṣẹ́ bẹ́yìn lẹ́fẹ́ sọ ni máa ń bọ̀ àlejò. obìnrin tí ò bá wọ fún wọn kò tí kò tí dress gẹ́gẹ́ bí islam. bẹ́ẹ̀ ni lódodo ni kí lẹ́ ń béèrè lẹ́yìn ṣe má ti béèrè lọ́sẹ̀ tó kọjá sáà dilẹ̀ fún ni kẹ́lọ́ mi ò béèrè járe àlejò sẹ́lẹ̀. mo mí ní pé kìí ṣe nǹkan ẹyọkan làwa jókòó fún bí ìwọ lọ́mọ tí ń dọ̀ ọ́ láàmú àwa ti ṣàlàyé ó kù sí ọ láà pé ẹ tó o bá bójú sọ ọsẹ lọ ọsẹ lọ ọwọ́ àti ni ẹ ṣé lóòótọ́ ni ṣé ti rọ́ọ̀lá aṣọ tẹ́lẹ̀ naam ẹ bèrè jàre yọ lọ ra ni yọ lọ ra ni maaleykum salaam wọn lẹ́yìn tó bá ní màálù àràkúnmí márùn tágùtà gorí rẹ̀ tí ó sàn ṣé yọ lọ ra ni yọ lọ ra ni tí ó bá nílé tó bá nílé yọ yọ naam. mélòó ló ń gbìn tiẹ̀ tẹ́lẹ̀ náà sọ́pọ̀ ó tó mélòó ó tó àǹfààní rẹ̀ tó mélòó pọ̀npọ̀n wa ẹ dákun sọ́pọ̀ pọ̀npọ̀n ajé ìgboro náà àbí pọ̀npọ̀n àfọ̀sọ so ọ̀dà mẹ́ta ṣé yóò tó one thousand two hundred mots. ṣé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kìí ṣe pé kùkù àgbàdo là ń sọ o àgbàdo tí wọ́n yọ nìkan ní one thousand two hundred o ẹ̀ pọ́npọ́n gbòòrò ẹ̀ kíni mélòó ni ẹja máa wà accurate àbí òye wa ṣé pọ́npọ́n ó lè mú one thousand two hundred yìí máa ṣeré kùkù àgbàdo wọn máa ń kó wa gbòòrò èmi ọ̀ máa mọ̀ ń béèrè ni because I'm serious torí pé tí ọba ti ní àwọn ẹni tó lé experience ló lè dáhùn sẹmọkẹ ló fi Ọlọ́run àgbàdo nǹkan kìí ṣe kẹtù ká lẹ́ẹ̀tì mọ̀ pópé àbí òpè àwọn kan àwọn ń pè wọn ní xaares òun kàn wá ni tó bá ti wá ní oko tó bá ní báwo ni fífi àti gígùn bí tẹ́ ẹ dáko àgbàdo yìí sí tẹ́ bá ti sọ fún yóò sọ pé yẹ múdù báyìí lọ́wọ́ àmì so àwọn ẹni tó ní experience yẹn ni ọ̀wá wò àtọ́ bá tó bẹ́ẹ̀ tọ́ ọ bá tà igbe fẹ́ni tí ọ̀jẹ̀ ń tútù ọ yọ zaka rẹ̀ náà mo rò pé yé wa kèsì pé tẹ bá ń win àgbàdo yẹn dàálẹ̀ náà tẹ wá wọ́n wò àwọn ẹni tó ní experience tó bá ti wá wò yọ sọ iye múdù tí ọ̀jẹ̀ so bẹ́ẹ̀ ni wọ́n sì mọ iye tó yọ tó bá tó tí ọba ń bọ̀ wọ́n nú o sọ pé kò pé jàre ń bọ̀ wọ́n nú torí pé tó bá pósùn wà oníwọ̀n àgbà zakat fún lórí àwọn mùsùlùmí kò sì ní sábòsí naam aleykum salaam. èmi àwọn èmi àwọn owó bàbá àjẹbù ẹhẹn tó ń tọ́ sọnù sọmọ kí lu kan ìjẹ̀bù naam. ọlọ́run ní gbà ọlọ́run ní gbà. owó haram kéésù ni wọ́n ni kó yọ zaka nù ẹ̀ maaleykum salaam tó. àlàyé rẹ̀ ń bọ̀ àlàyé rẹ̀ ń bọ̀ ẹni tó nílé wọ́n yọ zaka lé ẹni tó ní avalu lé avalu pé maaleykum salaam maaleykum yọ yọ yọ yọ àmọ́ ó ti mà lọ ra hundred acres níbi kan tí ìlú ti dé pé tí ìlú bá ti dé bẹ́ẹ̀ wọ́n máa ń yẹ tó bá ọ́ lọ ṣùgbọ́n wọ́n mọ̀ ọkọ̀ dé tìjọ́ tó ti ra hàn torí pé àníyàn rẹ̀ ni pé ti taa wọ́n máa yọ zàkà iye ọdún tó bá ṣe kó tó ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀nù Malik sọ pé ọdún èwo lẹ́yìn mú torí eléyìn eléyìn ló fúyẹ́ so àmọ́ yọ zaka rẹ o ó túmọ̀ sí pé àwọn baálẹ̀ baálẹ̀ àwọn baálẹ̀ baálẹ̀ tó bá jẹ́ mùsùlùmí owó tí wọ́n ń jẹun tí wọ́n ń pín láàrin ara wọn wọn ò tí ì rí pín o wọn ò yọ ẹ̀tọ́ ọlọ́wọ́n bá ń bẹ̀ o wọ́n gbọ́dọ̀ yọ zaka ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́hùn táwọn ń tà sẹ́wọ̀n kéékèèsè halal torí pé ta ni bàbá ńlá yín tó ní wọ́n lè pé Ògún ṣe kinní kan tó bó lẹ́yìn mùsùlùmí ṣe wá jogún Ògún ṣe kinní kan torí pé àwọn sọ pé la yarithul muslimul káfíìr walal káfíìrul muslim mùsùlùmí èjogún kèfèrí kèfèrí èjogún mùsùlùmí bó lẹ́yìn ṣe wá jogún ẹ̀ lọ́dọ̀ àwọn Ògún wọ́n rò pé yé wa wọn para yín lórí ilẹ̀ ẹ̀rọ kan ilẹ̀ tó ti èsè tiẹ̀ sọ́jà bó ti ṣe jẹ́ mẹ́rin subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك